Yoruba Unit 44, Basic Dialogue, Dialogue for Learning. Aremi, Aremi, ọ̀rẹ́ mi, bọ̀, bọ̀, eh momba, eh momba, ń bọ̀, ẹ̀ mo कि लो भी ईश ईश निश निश अणा अनिश अणा अनिश फैणा अनिश फैणा अनिश मुफैणा अनिश mo fẹ́ rán ọ níṣẹ́ iṣẹ́ kínni iṣẹ́ kínni lọ sọ́jà lọ sọ́jà kó o lọ sọ́jà kó o lọ sọ́jà fẹ́ kó o lọ sọ́jà fẹ́ kó o lọ sọ́jà mo fẹ́ kó o lọ sọ́jà mo fẹ́ kó o lọ sọ́jà ẹran ẹran bá mi bá mi rẹran rẹran bá mi rẹran bá mi rẹran sì bá mi rẹran sì bá mi rẹran kó o sì bá mi rẹran kó o sì bá mi rẹran irú wo irú wo ẹran irú wo ẹran irú wo malu malu ẹran malu ẹran malu